èmi fẹ́ fẹ́ Canada ló wà o èmi ò dẹ̀ tí rẹ́dí àti márìnsì òǹgò tí ìṣetán àti fẹ̀yìn kankan tí n bá máa ṣetán ló máa lọ sí Canada máa jókòó tì mí máa gbàwé àmàjọ fúnra wa ń wèé ó máa fún mi wèé náà fún lóyún àdọ́lọ́mọ bọ̀ lọ́wọ́ yìí gbogbo àwọn ọmọ tẹ́ ẹ̀ rí tí mo introduce yín yẹn èmi fẹ́ kán fìlà tó ní o èmi fi wọ́n cash fún ọ lásán ni kò sí kankan tí mo nífẹ̀ẹ́ sí lẹ́nu àtọ́ kẹ̀dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ láàrin èmi àti yín ẹ ti gbọ́ ò ń fi wọ́n cash fún lásán. ọmọ ẹ tó dùn mí jù nígbà tá à ń bọ̀ lọ́nà tó ń sọ wípé ò fẹ́ fún èèyàn kan ní nǹkan kan ta ló fẹ́ fún ní nǹkan òun kò sọ fún mi ìgbà tá a máa wọnú lẹ́ńbíìsì ló sọ fún mi pé ò fẹ́ fún èèyàn kan ní two hundred thousand naira ta ni ló bá ní mọ́mì mi ah màámi ló fẹ́ fún ní two hundred thousand inú mi ti dùn ọmọ yẹn ló wọlé lẹ́ẹ̀kí dáadáa ẹ̀ ó gòkè ń sìn ó rò pé ò ṣe dáadáa sóhùn ẹ̀ ń fóun láti tí ìdó bẹ̀rẹ̀ sí ní sunkún ọmọ yẹn ń ké ni nàá ó dojú délẹ̀ báyìí ó ń ké ni tó máa fi gbójú sókè omi ti kún gbogbo ojú ẹ̀ ẹ́